rírọ̀ òjò rírọ̀ òjò rírọ̀ òjò rírọ̀ òjò means rain rírọ̀ òjò means rain. Òjò lè rọ̀ lónìí. Òjò lè rọ̀ lónìí